الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أتى بالمعلم عليك خير وقال رسول محمد صلى الله عليه وسلم إلى ظروف المرابي بالنسبة ìka òun náà ti rà ní sàlàyé nípa ètò ìgbéyàwó àti tí akálóni wà á ní sàlùkù wà á ní sàlámà gbóná àpòwà ọ̀bí ọlọ́wà wọn gba àbí ọ̀dọ̀ sàlámà orí ọ̀nà àpò ọlọ́wà lọ́wọ́ sí i. قال قل رخص رسول الله صلى الله عليه وسلم عام عوضاء المتعة ثلاثة أيام قلنا النبي محمد صلى الله عليه وسلم أصلي ìrọ̀rùn ó ṣe wíyẹ káwọn ní ọdún arúgbó yẹn níbi ogun ká kí ló káwọn máa pè kankan pè ní àlùkà kàlẹ́ àtàkà ìyá òǹdòdó mẹ́ta tó ń nàá àyìnbá pẹ̀lú kàlàyà àdébí sọ̀rọ̀ bá ọ̀rọ̀ àdúrà sẹ́nà ó sì ní ọ̀pá àmà ìṣẹ̀nà ọ̀wá ọ̀tún sí àlùmọ́tò sí gbogbo àdúgbò ìwà. kí àwọn ọ̀nà wo ẹ̀yẹ́ ti ṣe obìnrin ṣe sí ẹ̀tọ́ mìíràn pẹ́ńtò ní nìkáwó àwọn tó ṣe sínú omi tí obìnrin tó sọ tó tẹ̀tọ́ mìíràn kápò ìmọ̀ súnmọ́ à ń gbádùn pẹ̀lú ẹ̀ à ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ àfihàn ti náà pé ní àmì ká ẹ̀ wá ló fẹ́ àárín òkú sì ti nìkáwó obìnrin yóò tẹ̀tọ́ mìíràn pẹ̀lú gbogbo àkàtà àkàlẹ̀ yìí yẹn pé àná ó fi àwọn ó ti gbé kíkà àwọn súnmọ́ àwòrán láì fi lọ́dọ̀ wà nílò ìwé àdìsílẹ̀ nígbà yìí láì fi tàbí àkí tó bá lè dé ìṣòro àdìsí tó náà pẹ̀lú tàbí ìṣòro nínú gbádùn pẹ̀lú obìnrin ìṣòro láì fi ọ̀tọ̀ ọlọ́run ilé ẹ̀jẹ̀ bí fífẹ́ láti àsìkò kan sí àsìkò kan láì fi gbogbo àwọn أو والنبي صلى الله عليه وسلم هو في قوم التعبير من عام في كما في بين الخيبر بين عام أو الفتح كل ما نهى عن البراءة في الكيمو في المنطقة لكن هناك ونبقى الصحابة كما في وجوده فبيعوا في súnà ààrẹ láwọn àtúntà nìkan òtí ìhànà rẹ̀ òtí ìhànà ìtayà wọn wà lọ́wọ́ sí ní àwùjọ sí alẹ́sọ̀rọ̀ àwọn àlùfáà ńlá ó wà pọ̀ pátápátá ní ìgbọ́dọ̀ lọ́lẹ́ òmùmá èyí ló lẹ̀ lọ́dọ̀ wọn sọ̀hábà àwọn tàbí wọn gbàgbọ́ ìwé alẹ́sọ̀rọ̀ àwọn àlùfáà ńlá ó ti ó ti hànà ìtàkùn ìtàkùn ọ̀tá ó ti hànà pátápátá kò sí náà àwọn tó fẹ́ gbọ́ yín bẹ́ẹ̀ àwọn tó ń gbọ́ yín bẹ́ẹ̀ nínú káfẹ́ gbọ́ nǹkan yín àgbọ̀dọ̀ gbà gbọ́ yín bí yàtọ̀ sí àwọn tàbí àti ìwọ̀n tàbí. ọba ti gbà gbọ́ yín láti àwọn tàbí yẹn nínú ọ̀nà burúkú yẹn kọ́ àwọn àtúnjẹ àti burúkú. àwọn àjọ kan lónìí àwọn àjọ kan jáde lónìí àwọn kan ní àṣeyà àwọn àṣeyà àwọn kan ní àwọ̀ bílọ̀ àwọn kan ní pàtó ọkọ̀ wọn pọ̀ lẹ́nu ìdí ìgbà yìí àwọn kan ní àrùn bẹ́ẹ̀ àwọn lẹ́yìn àwọn wa ní ọlọ́run ti fi lé wọn ọlọ́run lẹ́rìí ní ìfi lé wọn ó sì bẹ̀rẹ̀ àgbà tí a máa lọ wọn làwọn ti ń fi dáadáa tí wọn wọ́n fẹ́ kọ́kẹ́ ní àdìmọ̀lẹ́yà ní ìtura àwọn aṣíà náà ó ní ó lẹ́kọ̀ọ́ dáadáa kí n máa ṣe lọ kọ́dà àwọn gbà pé nígbà tí ìlú bí àti tó bá tó lórí mi mẹ́ta ìbò ní sẹ́kù àlè tó bá tó lórí mi mẹ́rin ìbò ní sẹ́kù ẹ̀dọ́gbọ̀n mọ́hámà ọ̀rọ̀ ọ̀rọ̀ máa máa ń kọ́. àwọn ará ìjọba tó dà wọlé gbogbo ọdún tó ní tìǹbù ní ìfọ̀ náà máa ń sọ ní wákìlì tó bá ti mú ẹjọ́ àlọ́run ti tẹ̀ tó wọ fifty ipò ẹ̀kọ́ òun ló jẹ́ àwọn àfa àwọn ọmọdé òun ọmọ ìyàrá sọ̀rọ̀ lórí ìpàdé náà ní oṣù kẹfì so Islam nítorí pé àdínáàtì wà lóun sọ ó wà ẹbí Islam náà ló ní káwọn káwọn tó ní ọmọ sí Islam tó kàn ẹbí ẹ̀kọ́ onílẹ̀ ẹ̀kọ́ àti ìdí ó sì ní ká bàbá náà kí ni àgbà tó ti dá ọmọ tí ìlú ìtọ́ ọmọ lọ náà ní ìta àwọn àmì ìfikọ́ ọtí di èdè lórí àwọn jàrá ní àtọ́tọ́ ilé mọ́tọ́ ilé mọ́tọ́ lẹ́sìn ẹ̀yìn wọn lè tó bẹ́ẹ̀ náà ní káwọn kàìyàn àlẹ́ àbọ̀mọ́lé tó ṣe láti dáwọ́ tó ṣe ń pọ̀ báyìí ìṣiṣẹ́ àti kí ẹ̀ máa súnmọ́ mẹ́rin láti ẹni tó pàtàkì ẹ̀ tó súnmọ́ àwọn mẹ́rin. ìwé máa ń jáde lónìí lára wọn ti gbéra wọn ní ẹ̀sùn náà tó ń kó sàmúlá wa o àti àti wọn máa fẹ́ pẹ̀lẹ́ tó kí ẹ̀ bọ́ mi súnmọ́ sí ẹ̀ńtọ́ sí tó máa ṣe àbẹ̀rẹ̀ ọ̀gá ìjọba wọn kà wọn kà mi

jákàlá òní ìfẹ́ bí gbogbo wa ní ilé àwọn àmì ẹ̀yọ́ sàbí lọ́la tẹ́tà ni àwọn òfẹ́ bí inú mọ́tà bá ń sọ òun ò sí yìí máa rí ìrànà ẹgbẹ́ nígbà bá ìgbọ̀nù wọn máa ń à wọ́n ní láti gbogbo tẹ́tà ní gbogbo tó ti gbogbo mẹ́rin márùn kílẹ̀ máa ń sọ ní bóòlù tó tó ń tẹ́tù ọ̀rẹ́ súnlẹ̀ ń sọ bó lẹ́sẹ̀ yọjú sí àwọn òbí rẹ̀ ìbájú tí bọ́ sọ̀rọ̀ táwọn kò sí sọ́dún nípa sọ̀rọ̀ kí ni àwọn tó ń bẹ́ẹ̀ tàn bẹ́ẹ̀ lórí bóòlù tó wọn á lẹ́sẹ̀ wọn lọ wọn wọ́n á ní àwọn kéèkì tó tó bẹ́ẹ̀ kàlọ́ báyìí bẹ́ẹ̀ tọ́pọ̀lọpọ̀ wọn kà á lárú fún náà wọ́n tó ń fún àwọn obìnrin lóyún tí wọ́n fún wọn lóyún wọn á lè fi ẹni tó ń sọ yìí wá sí omi máa ń lọ ó wá ìgbàlá àti ìkùsùnà lọ́sùnà ní ọ̀sán lọ́sọ̀tọ̀ àwọn ọ̀sán. ọmọ tó kó ló fi obìnrin yóò di ẹ̀kọ́ fún ọmọ gbádùn rẹ̀ ẹgbẹ́ máa ń ní gbádùn obìnrin tó di ọ̀sán lọ́sọ̀tọ̀ náà ọmọ gbádùn obìnrin àbí ìgbádùn obìnrin tó di ọ̀sán ẹ̀dáfẹ́ ẹ̀yẹn gbádùn obìnrin gbádùn bẹ́ẹ̀ tó wà ní ní gbádùn obìnrin níbi wíwò èyí ló gbádùn obìnrin ní gbádùn níbi wíwò gbogbo ọ̀nà tí èyí gbádùn pẹ̀lú obìnrin ìwọlé fún yà kó tó di ẹ̀kọ́ fún ọ àti àti àwọn tá a tó máa ń ka àwọn láti béèrè fún àwọn nǹkan tó lè sọ ọdún tó lè ka ọkọ̀ọ̀kọ̀ àwọn òbí rẹ̀ ẹ̀kú tí wà ní ìlú kiri yóò fọwọ́ sí àti bẹ́ẹ̀ lọ́dún náà kan ní. ó ti tẹ̀lé ẹlẹ́jẹ̀ àgbàna ṣíyà káwọn náà ti súnà nípa ọ̀nà náà sọ̀rọ̀ náà wà lọ sọ́lá ìlànà ṣíyà òun ti tẹ̀ ẹ máa gbádùn pẹ̀lú obìnrin ẹ máa ti ìlànà pẹ̀lú obìnrin ẹ̀ ti káwọn obìnrin tó ti lọ́dún tó ń bẹ̀ wọn ti rí tó náà wọn yóò bá tó náà yẹ ọlọ́wọ́ aláìláì ló bá kọ́ wọn bá tó àwọn náà tọ́ náà aláìláì ló bá tó kàn lè nà sálámù yìí lọ́wọ́ sí àwọn abẹ́ sàlàkó ní sálámù pọ̀ lórí sálámù pọ̀ wọn á lọ sálámù tiẹ̀ wàláì àbí sálámù tiẹ̀ sálámù sálámù tiẹ̀ kò sí síyọ̀nù àbí kẹ́lẹ́ sálámù sálámù tiẹ̀ síyọ̀nù ó kú sálámù síyọ̀nù اللهم صل وسلم وبارك على نبينا الله وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه وسلم نعم ويعني بجنة Eh? bàbá ìyàwó bá ti àgbà ìjọ àti tí ọkọ bá ti fún ìyàwó ẹ̀ tó nira dáa ni bàbá ní ìyàwó bá ti sí ara àmà tó ní ara mọ́kà ní ìyá àwọn gbọ́dọ̀ ní gbogbo ìrìnà bàbá rẹ̀ ní wọ́n ẹ̀ tó bá ti ń súnmọ́ ẹ̀ bẹ́ẹ̀ bá dáa ẹ̀ tó bá wọ́n ṣe ilé ìjẹ́ni ẹ̀ sọ bí ó ní ìwà ẹ̀ àti gbogbo ìwà rẹ̀ tó jẹ́ pé ìyàwó bá ti fọ́ wà èyí náà ń gbọ́ ìlà sọ̀rọ̀ nínú ìgbọ́ ìlà mi ẹni tó ń lè ṣe àbí ìgbọ́ ìgbà náà àbúlá. lórí ọ̀nà tí ẹ sọ yìí ẹgbẹ́ tí wọ́n àwọn ẹ̀ sí inú ọ̀rọ̀ báyà tí wọ́n yẹ báwo yẹ kí wọ́n ti kàrà lórí kàrà ẹ̀ sọ̀rọ̀ sọ pé àwọn káàkiri ẹ̀ á kì í sọ ọkọ̀ àjúwò òbìnrin òwò ọ̀sẹ̀ fún àti táwọn káàkiri. a kò sọ pé títí pàtẹ́lẹ̀ tó bá di pa kéré mẹ́ta tí wọ́n ní ìjẹun jà. àwọn òbí mi gbà. a kì í sọ wáyé pé ìkan náà fẹ́ gba ọkọ̀ àwọn ìwé òní kókó. èyí ló ń gbogbo rẹ̀ gan. ẹ̀sọ́ pé ṣé àtijọ́ àtijọ́ àtàgbáwá ọ̀pọ̀ ẹ̀kọ́ mú ni àgbàkọ̀ta mú ẹ̀sìn bọ́lé bákan onímọ̀ ní ọ̀dà ìjọ ló ń kò ní tẹ̀lé dà tó bá kọ́ra wọlé láti dá kulẹ̀ kò ní tẹ̀lé dà ìjọ sáàtì ní. ìlànà ọ̀la ọ̀fẹ́ ọ̀ ìlànà ọ̀la ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ pé tó ní áṣù nìka ìkàkókò yìí tò nǹkan tí ẹni tó bẹ́ fún bọ̀ wá sáà pé ó yàtọ̀ sí ó yàtọ̀ sí àti ó lọ yàtọ̀ sí láti àdùnnú kábíyì tẹ́wọ́ lọ wo àwùjọ tẹ́wọ́ lọ wo sínú ẹ̀sìn nínú ọdún ẹ̀ẹ́dẹ́gbẹ́ pé fámìlì ọkọ ẹ̀tọ́ ẹlẹ́yàwó ẹ̀ẹ́dẹ́gbẹ́ pé ìgbìlá lẹ́nu ẹ̀kọ́ kòtò sínú pé táàbí jáde kàdúrà ìfẹ́ ẹ̀rí kí ló máa ń gbọ́nà ló pé nígbà tí wàhálà máa ń bẹ̀ láàrin owó wa kábọ̀ àkàmọ́ ìhárì ìwà àkàmọ́ ìhárì ká so wọ́n táwọn ìjọ tó wà yìí gẹ́gẹ́ fún wa ǹjẹ́

ọgbọ̀n máa sáyẹ̀ nínú ọrin sí ilẹ̀ Yorùbá tó wọ́n yàtọ̀ àwọn ni ẹ̀kọ́ lẹ́ka ní wà lẹ́kọ̀ọ́ lẹ́ka ọ̀sá ọ̀rá ara rẹ̀ wọ́n á ní ẹ̀kọ́ bí ẹ̀kọ́ bí wọn lọ́dọ̀ ní wọn ṣèkí ti kéré yìí ẹ̀ ti tètè ká o nínú ọrin o ẹ bá kó bí nínú ọrin ẹ̀ ti tètè ká tó ní ẹ̀hẹ́ ìmúlẹ̀ àti àgbẹ̀lágbájá ti fún wa nígbà tó ti kí bá tẹ́ máa tó lọ́dọ̀ lọ́dọ̀ ní ẹ̀kọ́ ojú ọ̀hún òní kó lọ́dọ̀ gbáyà so ẹ gbọ́dọ̀ jẹ́ sí àwọn pẹ́lẹ́ òun ti dábàá náà sókè yọ ara rẹ̀ pé òkè tó bá ti tó sára tó sára ló mú bọ́dà lọ́kẹ̀ títà lónìí àwọn àwọn ti dájú tẹ́ẹ̀sì ni obì ni wọ́n kó àkọ́bá gbogbo lọ́jọ́ pọ̀pọ̀ fún wa fún wa sáré lórí ẹ̀sìn tó ẹ̀sìn tó òkè tó bá ń sọ pé tó bá fún ìtọ́kùn yẹn bá lásìkò yẹn lásìkò tí wọ́n ti gómi tẹ̀wọ́n ti gómi náà nìkan gómi ni ó wà lẹ́yìn ọmọ ìtòkì ìgbà tí ọkùnrin díà ní ó wà lórí kó mi ọkọ ọkọ wa fún ọlọ́wọ́n ní òṣùwọ̀n eré ẹ̀sìn ìlú ẹ̀sìn ìlú ẹ̀sìn kókókó pálọ́pọ̀ tọ́wọ́ ẹ̀sìn tó ń sá dé ẹ̀ẹ́dì gẹ̀ẹ́dì ẹ̀ kèsì ti nìta ìjẹ́ ọkọ̀ mi ẹ̀lẹ́ kù fi lọ́lé àwọn ẹni pé àwọn okùn okùn mi ọgbà mi ta okùn o ó ti dá ẹ̀kọ́ ẹ̀ẹ́dì ina ba ta ta ba ta ba ta ba ta ka ba ba ti ka ko kan da o ni kan na ko be ni ko ah an te ni kan inú àwọn be ko ma ba ko ti àwọn mo àwọn ni ko da na kan o ni ya o be ko be apa ni be lo be kan o ọ̀sẹ̀ ẹ̀ ti ṣe ìrèlè ló fún un. وأمير الله يقول لنا قول واحد صلى الله على نبينا محمد نعم أي ما رواية على بس أو تنزل يا مسؤولين كيف في يذكروا بين كل هذه ولا يسوى بينه lọ àyàfi tí máa bá àdéhùn tó yẹ kí máa bá àdéhùn tó kéde àti kàkà ní ìjẹta tó pé àdéhùn tí máa tó ìlú láyé tí wọ́n fi sọ àdéhùn tó lọ fún ara yẹn ọ̀gbọ́n ọ̀gbọ́n ìgbà wà. Thank you.